ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní òun ni àwọn òtítọ́ ìpìlẹ̀ ìgbé ọwọ́ léni lórí apá kìíní aoka ó kà nínú ìwé bẹ́rù orí kẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì ó kà báyìí pé nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mú ìpìlẹ̀ bíi ẹ̀kọ́ nípa ìrònú pìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run ẹ̀kọ́ nípa ìrìbọmi ìgbé ọwọ́ lé ènìyàn lórí àjíǹde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn. Lára àwọn nǹkan tí a lè tọ́ka sí tí arábìnrin Sandra rí nínú ayé rẹ̀ lẹ́yìn tí a ti fi ẹ̀mí mọ́ baptisi rẹ̀ ni wípé agbára Ọlọ́run di ohun tí a fi hàn nínú ayé rẹ̀ kódà ènìyàn fẹ́rẹ̀ lè di agbára Ọlọ́run mú nínú ayé rẹ̀ ó mọ̀ dájú wípé èyí rí bẹ́ẹ̀ nítorí pé lẹ́yìn tí a ti fi ẹ̀mí mọ́ bàbísísì rẹ̀ ayé rẹ̀ di eléyìí tí a fi jìn fún gbígba àdúrà nínú ẹ̀mí ní ojoojúmọ́ ẹ̀mí wọn tilẹ̀ kún débi wípé ṣèní ni ó fẹ́ dàbí ẹni wípé ó mutíyó ní ìgbà mìíràn ẹ rántí pé ìwé Éfésù nínú ìwé Éfésù orí karùn ẹsẹ̀ kejìdínlógún sọ wípé kí a má ṣe kún fún ọtí wáìnì ṣùgbọ́n kí a kún fún ẹ̀mí mímọ́ bí Sandra ti ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ó ń yé wípé agbára ọlọ́run èyí tí ó dájú tí a ti ẹ̀fẹ́ lè dìmọ̀ nínú ayé rẹ̀ yìí lè sàn sínú ayé àwọn ẹlòmíràn tí ó sì lè mú ìwòsàn ìtúsílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá wọn bákan náà ni ó kọ pé eléyìí lè ṣẹlẹ̀ pẹ̀lú ìrọ̀rùn nípa dídá ọwọ́ lé ènìyàn lẹ́yìn ìfèdèfọ̀ èyí tí bíbélì pè ní ògo wa ìwé sáàmù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹsàn-án àti iṣẹ́ àwọn àpọ́stélì orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n èmi tilẹ̀ gbàgbọ́ wípé ọwọ́ wa ó jẹ́ àwọn tí ó ṣe pàtàkì nínú àwọn ẹ̀yà ara wa fún ìfihàn iṣẹ́ ẹ̀mí àti àwọn iṣẹ́ ẹ̀mí gbogbo nípa gbígbé ọwọ́ wa sókè a lè fi jíjọ̀wọ́ ara ẹni wa nípa ti ẹ̀mí hàn kí a sì sopọ̀ mọ́ agbára Ọlọ́run nípa ọwọ́ wa bákan náà a lè pẹ̀lú ìrọ̀rùn fi agbára Ọlọ́run sí ìṣe ní ayé wa àti ní ayé àwọn ẹlòmíràn ó ṣe pàtàkì fún wa láti ní òye èyí nítorí pé olúwa fẹ́ kí a fi àwọn iṣẹ́ àti agbára rẹ̀ nínú ayé wa èyí tí ó ti fi fún wa sí ìṣe àti láti fi ran àwọn ẹlòmíràn lọ́wọ́ pẹ̀lú ó sọ wípé kí a lè gbé ọwọ́ wa lé àwọn ọlọ́kùnrin ó ní wípé ara wọn yóò sì dá nínú ìwé máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún. ní ìgbà mìíràn tí a bá ní orí ọ̀fẹ́ láti tún gbé ọwọ́ lé àwọn ènìyàn tàbí ohunkóhun ẹ jẹ́ kí a ṣe pẹ̀lú ìdánilójú tí a sì mọ̀ wípé agbára ọlọ́run yóò sàn láti inú ẹ̀mí wa nípa ọwọ́ wa láti ṣe iṣẹ́ ìyanu tàbí láti mú wọn lára dá kódà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó bàjẹ́ tí lè di títúnṣe ní ọ̀nà ìyanu tí a bá fi ààyè gba agbára ọlọ́run láti sàn láti ara wa sínú irú ọkọ̀ bẹ́ẹ̀ nípa gbígbé ọwọ́ lé ẹ lọ sínú ayé lónìí kí a máa rántí wípé tí a bá ti fi ẹ̀mí mọ́ baptisi wa a ní agbára agbára yìí sì lè sàn nípa gbígbé ọwọ́ lé e àwọn ènìyàn tàbí ohunkóhun tí a bá yàn láti gbé wọlé agbára yìí sì ń pọ̀ sí i nínú ayé wa nípa gbígba àdúrà nínú ẹ̀mí àdúrà béèrè lọ́wọ́ ọlọ́run láti ràn ọ́ lọ́wọ́ láti lè máa gbé ìgbé ayé tí ó kún fún ẹ̀mí ọlọ́run kí ara rẹ bá a lè wà láti máa fi agbára ọlọ́run hàn ní ìgbà gbogbo fún fífi agbára ọlọ́run hàn nínú ayé àwọn ènìyàn wíwo aláìsàn láradá lílé ẹ̀mí èṣù jáde yíyanjú oríṣiríṣi ìṣòro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmín bí o bá tilẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí tí ẹ̀mí ọlọ́run sì ń bá ọ sọ̀rọ̀ pé o nílò láti fi ayé rẹ fún jésù bí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí o ṣe ìpinnu láti tẹ̀lé jésù lónìí gbàdúrà yìí tẹ̀lé mi wíbà yìí tẹ̀lé mi pé jésù olúwa mo gbà ọ́ ní olúwa àti olùgbàlà mi wọ inú ayé mi wá lónìí dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi fún mi ní agbára láti jẹ́ ọmọ ọlọ́run sì máa fún mi ní okun láti rìn ní ọ̀nà rẹ fi ẹsẹ̀ mi múlẹ̀ nínú rẹ kí ipa òkùnkùn kó má ṣe borí mi mọ́ jésù olúwa wa àmín bó bá tilẹ̀ jẹ́ pé ìwọ ti fi ayé rẹ fún Jésù ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ ò tí ì kún inú rẹ tí o sì ń gba Ọlọ́run gbọ́ láti fún ọ ní ẹ̀mí mímọ́ rẹ níbikíbi tí o bá wà tí o ti ń gbọ́ mi báyìí fẹ́ kí o tẹ orí rẹ bá mo ṣe ń gbàdúrà fún ọ láti gba ẹ̀mí Ọlọ́run bàbá ní orúkọ Jésù a lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí a ní láti jẹ ọmọ yín ògo àti ọlá ni fún orúkọ yín àkọ́ wípé bí àwọn bàbá wa ní ayé yìí bí wọ́n tilẹ̀ jẹ́ ìkà ò ní wípé bí wọ́n bá mọ bí wọ́n ṣe ń fún àwọn ọmọ wọn ní ohun rere mélòó mélòó ni bàbá wa ti ń bẹ ní ọ̀run láti fún wa ní ẹ̀mí mímọ́ olúwa mo gbàdúrà fún gbogbo àwọn ẹni tí ó ní ìgbàgbọ́ láti gba ẹ̀mí yín lónìí yìí nítorí pé kò sí ẹnikẹ́ni tí ó wọ ẹ̀yìn ọlọ́run wá tí ẹ ó tàdánù pé ní ibikíbi tí wọ́n wà tí wọ́n ti ń gbọ́ mi ẹ jẹ́ kí ẹ̀mí yín kó tú lé wọn lórí bàbá lórúkọ jésù kristi ẹ fún wọn ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ jẹ́ kí ẹ̀mí mímọ́ kó kún inú wọn kí ó sì sàn síta ẹ̀mí mímọ́ ọlọ́run bà lé àwọn ènìyàn wọ̀nyí sì fún wọn ní agbára ní orúkọ jésù olúwa wa. Jésù, bó bá jẹ́ wípé ìwọ ti gba ẹ̀mí mímọ́ ṣùgbọ́n tí o ò máa gbàdúrà nínú ẹ̀mí ní ìgbà gbogbo mò ń gbà ọ́ níyànjú lónìí pé ó ṣe pàtàkì láti máa ṣe bẹ́ẹ̀ ọ̀nà kan gbòógì ni láti mú kí agbára ọlọ́run kó wà ní ìṣe nínú ayé wa ọlọ́run yóò ràn wá lọ́wọ́ àyọkà látinú májẹ̀mú tuntun ni yóò tẹ̀lé ọ̀rọ̀ yìí kíka májẹ̀mú tuntun tán ní àárín ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ fún ìgbà yìí tí ọba bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní ní ìwòye ọdún tí ń bọ̀ ó ti ka májẹ̀mú titun já láàárọ̀ yìí àyọkà wa láti inú májẹ̀mú titun láàárọ̀ nínú ìwé matthew orí karùn-ún àti orí kẹfà ẹ bá wa kà lọ. matthew orí karùn-ún nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ó jókòó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ sọ́dọ̀ rẹ̀ ó bá tẹnu bọ̀rọ̀ ó ń kọ́ wọn pé. ayọ̀ ń bẹ fún àwọn tí ó jẹ́ òtòṣì ní ẹ̀mí nítorí tí wọ́n ní ìjọba ọ̀run ayọ̀ ń bẹ fún àwọn tí ń ṣọ̀fọ̀ nítorí ọlọ́run yóò tù wọ́n nínú ayọ̀ ń bẹ fún àwọn onírẹ̀lẹ̀ nítorí wọn yóò jogún ayé ayọ̀ ń bẹ fún àwọn tí ebi òdodo ń pa tí òǹgbẹ òdodo sì ń gbẹ nítorí ọlọ́run yóò bọ́ wọn ní àbọ́yó ayọ̀ ń bẹ fún àwọn aláàánú nítorí ọlọ́run yóò ṣàánú wọn ayọ̀ ń bẹ fún àwọn tí ọkàn wọn mọ́ nítorí wọn yóò rí ọlọ́run ayọ̀ ń bẹ fún àwọn tí ó ń mú kí àlàáfíà wà láàrin àwọn ènìyàn nítorí ọlọ́run yóò pè wọ́n ní ọmọ rẹ̀ ayọ̀ ń bẹ fún àwọn tí ènìyàn ń ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tí wọ́n ní ìjọba ọ̀run ayọ̀ ń bẹ fún yín tí wọ́n bá kẹ́gàn yín tí wọ́n ṣe inúnibíni sí yín tí wọ́n bá ń fi èké sọ ọ̀rọ̀ búburú lóríṣiríṣi sí yín nítorí mi ẹ máa yọ̀ kí inú yín máa dùn nítorí èrè yín pọ̀ ní ọ̀run nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti wà síwájú yín ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni yóò tún sọ ọ́ di iyọ̀ gidi mọ́ kò wúlò fún ohunkóhun mọ́ àfi kí á nù kí ènìyàn máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó sórí òkè kò ṣeé gbé pamọ́ wọn kì í tan fìtílà tán kí wọ́n fi igbá bò ó lórí ọ̀pá fìtílà ni wọ́n ń gbé e kà yóò wá fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ó wà nínú ilé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìmọ́lẹ̀ yín ní láti máa tàn níwájú àwọn ènìyàn kí wọ́n lè rí iṣẹ́ rere yín kí wọ́n lè máa yin bàbá yín tí ó ń bẹ lọ́run lógo ẹ má ṣe rò pé mo wá pa òfin Mósè àti ọ̀rọ̀ àwọn wòlíì run ni n kò wá láti pa wọ́n run mo wá láti mú wọn ṣẹ ni mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé títí ọ̀run àti ayé yóò fi kọjá kínkínní tàbí ẹyọ ọ̀rọ̀ kan nínú òfin kò ní yẹ̀ títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ ẹnikẹ́ni tí ó bá rú èyí tí ó kéré jùlọ nínú àwọn òfin wọ̀nyí tí ó sì tún kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di ẹni ìkẹyìn pátápátá ní ìjọba ọ̀run ṣùgbọ́n ẹni tí ó bá ń pa àwọn àṣẹ wọ̀nyí mọ́ tí ó tún ń kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di aṣíwájú ní ìjọba ọ̀run nítorí mo wí fún yín pé bí òdodo yín kò bá tayọ ti àwọn amòfin àti ti àwọn farisí ẹ kò ní wọ ìjọba ọ̀run ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ẹni tí ó bá pa ènìyàn yóò bọ́ sínú ẹjọ́ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ yóò bọ́ sínú ẹjọ́ ẹni tí ó bá bú arákùnrin rẹ̀ yóò jẹ́jọ́ níwájú àwọn ìgbìmọ̀ ìlú ẹni tí ó bá sọ fún arákùnrin rẹ̀ pé ìwọ òmùgọ̀ yìí yóò wà nínú ewu iná ọ̀run àpáàdì nítorí náà bí o bá fẹ́ mú ọrẹ wá sórí pẹpẹ ìrúbọ tí o wá rántí pé arákùnrin rẹ ní ọ sínú fi ọrẹ rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ ìrúbọ kí o kọ́kọ́ lọ bá arákùnrin rẹ kí ẹ parí ìjà tí ó wà ní àárín yín ná lẹ́yìn náà kí o padà wá rú ẹbọ rẹ tètè bá ẹni tí ó pè ọ́ lẹ́jọ́ rẹ nígbà tí ẹ bá ń jọ ń lọ sí ilé ẹjọ́ bí bẹ́ẹ̀ kọ́ yóò fà ọ́ fún adájọ́ adájọ́ yóò fà ọ́ fún ọlọ́pàá ọlọ́pàá yóò bá gbé ọ jù sẹ́wọ̀n mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ìwọ kò ní jáde kúrò níbẹ̀ títí ìwọ yóò fi san gbogbo gbèsè rẹ láìkó kọ́bọ̀ ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá wo obìnrin pẹ̀lú èrò láti bá a lò pọ̀ ó ti ṣe àgbèrè pẹ̀lú rẹ̀ náà ní ọkàn rẹ̀ bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ sọnù ó sọ fún ọ pé kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ kí ó ṣègbé ju pé kí a sọ gbogbo ara rẹ sí ọ̀run àpáàdì lọ bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sọ fún ọ kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ ó ṣègbé ju kí gbogbo ara rẹ lọ sí ọ̀run àpáàdé lọ wọ́n sọ pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ ní láti fún un ní ìwé ìkọ̀sílẹ̀ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ láì jẹ́ pé aya yìí ṣe ìṣekúṣe ó mú un ṣe àgbèrè ẹni tí ó bá sì fẹ́ obìnrin tí a kọ̀ sílẹ̀ òun náà ṣe àgbèrè ẹ ti tún gbọ́ tí a sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ fi ìbúra jẹ́jẹ́ láì mú un ṣẹ o gbọ́dọ̀ san ẹ̀jẹ̀ tí o bá jẹ́ fún olúwa lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe búra rárá ìbá ṣe pé kí ẹ fi ọ̀run búra nítorí ìtẹ́ ọlọ́run ni tàbí pé kí ẹ fi ayé búra nítorí ìtìsẹ̀ tí ọlọ́run gbé ẹsẹ̀ lé ni ẹ má fi Jerúsálẹ́mù búra nítorí ìlú ọba tí ó tóbi ni tàbí pé kí ẹ fi orí yín búra nítorí ẹ kò lè dá ẹyọ irun kan níbẹ̀ ìbá ṣe funfun tàbí dúdú ṣùgbọ́n kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ yín sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ ohun tí ẹ bá sọ yàtọ̀ sí èyí ọ̀rọ̀ ẹni bíi níní ẹ ti gbọ́ tí a sọ pé nígbà tí o bá fẹ́ gbẹ̀san ojú dípò ojú àti eyín dípò eyín ni ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe gbẹ̀san bí ẹnikẹ́ni bá ṣe yín níbi kàkà bẹ́ẹ̀ bí ẹnìkan bá gbá yín létí ọ̀tún ẹ kọ ti òsì sí i ẹni tó bá fẹ́ pè ọ́ lẹ́jọ́ láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ yẹ kí ó gba ẹ̀wù àwọ̀lékè rẹ náà bí ẹnìkan bá fi agbára mú ọ pé kí o ru ẹrù òun dé ibùsọ̀ kan bá a rù ú dé ibùsọ̀ kejì ẹni tí ó bá béèrè nǹkan lọ́wọ́ rẹ fi fún un má ṣe kọ̀ fún ẹni tí ó bá fẹ́ yá nǹkan lọ́wọ́ rẹ ẹ ti gbọ́ tí a sọ pé fẹ́ràn aládùúgbò rẹ kí o kórìíra ọ̀tá rẹ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ máa gbàdúrà fún àwọn tí ó ń ṣe ni yín nípa ṣíṣe bẹ́ẹ̀ ẹ ti di ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run nítorí a máa mú kí oòrùn rẹ̀ ràn sórí àwọn ènìyàn burúkú àti àwọn ènìyàn rere a sì máa rọ òjò sórí àwọn olódodo àti sórí àwọn aláìṣòdodo nítorí bí ẹ bá fẹ́ràn àwọn tí ó fẹ́ràn yín èrè wo ni ó wà níbẹ̀ mo ṣe bí àwọn agbowó òde náà a máa ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ń kí àwọn arákùnrin yín nìkan kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ mo ṣe bí àwọn abọ̀rìṣà náà ń ṣe bẹ́ẹ̀ nítorí náà bí baba yín ti ń bẹ ní ọ̀run ti pé nínú ìṣe rẹ̀ bẹ́ẹ̀ gan ni kí ẹ̀yin náà pé. Mátíù orí kẹfà. ẹ ṣọ́ra nígbà tí ẹ bá ń ṣe iṣẹ́ ẹ̀sìn yín ẹ má máa hùwà ṣe á rí mi kí àwọn ènìyàn bá lè rí ohun tí ẹ ń ṣe bí ẹ bá ń hùwà ṣe á rí mi ẹ kò ní èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run nítorí náà nígbà tí o bá ń ṣe ìtọrẹ àánú má ṣe gbé agogo síta gẹ́gẹ́ bí àwọn aláṣehàn ti ń ṣe nínú àwọn ilé ìpàdé àti ní ojú títì ní ìgboro kí wọ́n lè gba ìyìn ènìyàn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí o bá ń ṣe ìtọrẹ àánú má tilẹ̀ jẹ́ kí ọwọ́ òsì rẹ mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe kí ìtọrẹ àánú rẹ jẹ́ ohun ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò sì san ẹ̀san rẹ̀ fún ọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ má ṣe bí àwọn aláṣehàn nítorí wọ́n fẹ́ràn kí wọ́n máa dúró gbàdúrà nínú ilé ìpàdé àti ní ẹ̀bá títì kí àwọn ènìyàn lè rí wọn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gbàdúrà wọ inú yàrá rẹ lọ ti ilẹ̀kùn rẹ kí o gbàdúrà sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò san ẹ̀san rẹ̀ fún ọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ má máa wí nǹkan kan náà títí bí àwọn abọ̀rìṣà ti ń ṣe nítorí wọ́n rò pé nípa ọ̀rọ̀ púpọ̀ ni àdúrà wọn yóò ṣe gbà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 dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí àwa náà ti dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ èṣù nítorí bí ẹ bá dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò dáríjì yín ṣùgbọ́n bí ẹ kò bá dáríjì àwọn ènìyàn bàbá yín kò ní í dárí àwọn ẹ̀ṣẹ̀ yín jì yín nígbà tí ẹ bá ń gbà àwẹ̀ ẹ má máa ṣe bí àwọn aláṣehàn tí wọ́n máa ń fajúro kí àwọn èèyàn lè rí i lójú wọn pé wọ́n ń gbààwẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gbààwẹ̀ bọ́jú kí o sì fi nǹkan pa ara kí o má bàa hàn sí àwọn ènìyàn pé o ń gbààwẹ̀ àfi sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò san ẹ̀san fún ọ ẹ má ṣe kó ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò lè bà á jẹ́ tí ó sì lè dógùn-ún àwọn olè tún lè wá a kàn kí wọ́n jí i lọ ṣùgbọ́n ẹ kó ìṣọ́ra jọ fún ara yín ní ọ̀run níbi tí kòkòrò kò lè bà á jẹ́ bẹ́ẹ̀ ni kò lè dógùn-ún àwọn olè kò sì lè wá a kàn kí wọ́n jí i lọ níbẹ̀ nítorí níbi tí ìṣúra rẹ bá wà níbẹ̀ náà ni ọkàn rẹ yóò wà ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá ríran kedere gbogbo ara rẹ yóò ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ kò bá ríran tààrà gbogbo ara rẹ ni yóò ṣókùnkùn bí ìmọ́lẹ̀ tí ó wà nínú rẹ bá wá di òkùnkùn báwo ni òkùnkùn náà yóò ti pọ̀ tó kò sí ẹni tí ó lè sin olúwa méjì nítorí ọ̀kan ni yóò ṣe nínú kí ó kórìíra ọ̀kan kí ó fẹ́ràn èkejì tàbí kí ó faramọ́ ọ̀kan kí ó má ka èkejì sí ẹ kò lè sin ọlọ́run kí ẹ tún máa bọ owó. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kí ẹ má máa ṣe àníyàn nípa ẹ̀mí yín pé kí ni ẹ ò jẹ tàbí kí ni ẹ ò mu tàbí pé kí ni ẹ ò fi bora mo ṣe bí ẹ̀mí yín ju oúnjẹ lọ àti pé ara yín ju aṣọ lọ ẹ wo àwọn ẹyẹ lójú ọ̀run wọn kì í fúrúgbìn wọn kì í kórè bẹ́ẹ̀ ni wọn kì í kó nǹkan oko jọ sínú abà síbẹ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run ń wọn ó ṣe bí ẹ̀yin sàn ju àwọn ẹyẹ lọ ta ni nínú yín tí ó lè ṣe àníyàn títí tí ó lè fi kún ọjọ́ ayé rẹ̀ kí ni ṣe tí ẹ ń ṣe àníyàn nípa ohun tí ẹ ó wọ̀ ẹ ṣe àkíyèsí àwọn òdòdó inú igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú síbẹ̀ mo sọ fún yín pé Sólómọ́nì pàápàá nínú gbogbo ìgúnwà rẹ̀ kò lè wọ aṣọ tí ó lẹ́wà bíi ti ọ̀kan nínú àwọn òdòdó yìí ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ báyìí koríko tí yóò wà lónìí tí a ò fi dáná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín láṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré nítorí náà ẹ má ṣe àníyàn pé kí ni ẹ ó jẹ tàbí kí ni ẹ ó mu tàbí kí ni ẹ ó fi bora nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn abọ̀rìṣà ń lépa nítorí bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ nílò gbogbo wọn ṣùgbọ́n ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó fi kún un fún yín nítorí náà ẹ má ṣe àníyàn nípa nǹkan ti ọ̀la nítorí ọ̀la ni nǹkan ti ọ̀la wà fún wàhálà ti òní nìkan ti tó fún òní láì fi ti ọ̀la kún un. Mátíù orí keje. ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí Ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni Ọlọ́run yóò dá ẹ̀yin náà irú ìwọ̀n tí ẹ bá lò fún ènìyàn ni ọlọ́run yóò lò fún ẹ̀yin náà kí ló dé tí o fi ń wo ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ nígbà tí o kò ṣe àkíyèsí ìtì igi tí ó wà lójú ìwọ alára tàbí báwo ni o ṣe lè wí fún arákùnrin rẹ pé jẹ́ kí n bá ọ yọ ẹ̀rún igi tí ó wà lójú rẹ nígbà tí ó jẹ́ pé ìtì igi wà ní ojú tirẹ̀ alára ìwọ arítẹnimọ̀ wí kọ́kọ́ yọ ìtì igi tí ó wà lójú rẹ kúrò nígbà náà ó ríran kedere láti lè yọ ẹ̀rùn igi tí ó wà lójú arákùnrin rẹ ẹ má ṣe fi nǹkan mímọ́ fún ajá ẹ má sì ṣe fi ìlẹ̀kẹ̀ iyebíye yín síwájú ẹlẹ́dẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn yóò sì padà bù yín jẹ ẹ béèrè a ó sì fi fún yín ẹ wá kiri a ó sì rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè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 ṣùgbọ́n ọ̀nà ìyè há ẹnu ọ̀nà rẹ̀ sì fún díẹ̀ sì ni àwọn tí wọ́n rí i. ẹ ṣọ́ra fún àwọn wòlíì èké tí wọ́n máa ń wá sọ́dọ̀ yín ní òde wọ́n dàbí àgùntàn ṣùgbọ́n nínú ìkookò tí ó ya ẹhànnà ni wọ́n nípa iṣẹ́ ọwọ́ wọn ni ó fi mọ̀ wọ́n kò sí ẹni tí ó lè ká èso àjàrà lórí igi ẹ̀wọ̀n àgógó tàbí kí ó rí èso ọ̀pọ̀tọ́ lórí igi ẹ̀gún ọ̀gàn bẹ́ẹ̀ gan-an ni gbogbo igi tí ó bá dára a máa so èso tí ó dára igi tí kò bá dára a máa so èso burúkú igi tí ó bá dára kò lè so èso burúkú bẹ́ẹ̀ ni igi burúkú kò lè so èso rere igi kígi tí kò bá so èso rere gígé ni a ó gé e lulẹ̀ tí a ó sì fi dáná nítorí náà nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba ọ̀run bí kò ṣe àwọn tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run ọ̀pọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ ìdájọ́ pé olúwa olúwa a kéde ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ rẹ a àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ a sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ní orúkọ rẹ ṣùgbọ́n wọn wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ibi wọ̀nyí. nítorí náà gbogbo ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí ó bá fi ṣe ìwà hù dàbí ọlọ́gbọ́n ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí àpáta òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ṣùgbọ́n kò wó nítorí ìpìlẹ̀ rẹ̀ wà lórí àpáta ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí kò bá fi ṣe ìwà hù ó dàbí òmùgọ̀ ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí iyanrìn òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ó bá wó wíwó rẹ̀ sì bani lẹ́rù lọ́pọ̀lọpọ̀. nígbà tí jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹnu ya àwọn ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í ṣe bí àwọn amòfin wọn ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244